Exercise 1, columns 1 and 2 only. Ìwé Mo we. Ìlù Moralu. Ìdè Mo Iban. Ìbọn Mo ìdè móràdè ìwé móràwé ìbọn móràbọn ìlù móràlù ìdè. Murade. Exercise 1, columns 2 and 3. Murawe. Muraiwe. Muralu. Murailu. Murade. Muraide. Mo ra bán. Mo ra ìbọn. Mo ràwé. Mo ra ìwé. Mo de. Mo ra ìdè. Exercise 1, columns 3 and 2. Mo ra ìwé. Mo ràwé, mo ra ìlù, mo ràlù, mo ra ìdè, mo ràdè, mo ra ìbọn, mo ràbọn.